the present chief imam of Arisekola Central Mosque Ibadan Bestway Ibadan nígbà tí mo pè wọ́n pé bàbá èmi àti ìjọ amadíyà afẹsẹ̀ dáálọ́ọ̀gì wọ́n sì sọ pé ká lọ wá mọ́ṣáláṣí mẹ́ta wá káwọn mú kan bẹ̀ wọ́n dárúkọ mọ́ṣáláṣí àríṣekọ́lá Masalasi ọjà ọba àti mọ́sálásí mufta ọ̀làníhun college of education nítorí náà ǹjẹ́ àyè wà fún wa láti ṣe dáálọ́gì nínú mọ́sálásí ọ̀dọ̀ yín. èsì àkọ́kọ́ tí ìsáàfù sọ ni pé ah, àbúrò yín má àwọn pípù yẹn ò ní gbọ́ ọ wọn ò ní kú òní irọ́ wọn má fi àsìkò rẹ ṣòfò mo sì fèsì wípé bàbá ẹ fi tiwọn lẹ̀ ọlọ́run ọba lọba tí máa ń yí ọkàn ẹ̀dá padà àwọ̀ sọ tiwa ó kù sí wọn lọ́wọ́ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì àwọn tá a ní lọ́kàn jùlọ ni àwọn tí ò gbọ́ nǹkan kan nípa amadíyà. tó ṣeé ṣe ká máa díyà lọ sẹ́bùrú wọn ẹni tí rọ́bà kọ́kọ́ dé ọ̀dọ̀ rẹ̀ tí ò dá òótọ́ mọ̀ náà ni ó tẹ̀wọ́ gbà ẹni tí ó wàá padà wàá gba irọ́ ń kó lọ́kàn rẹ̀ yóò múra nítorí náà àwọn èèyàn tiwa la fẹ́ kí wọ́n mọ irú amadíyà ah, ní láì àwọn náà wàá ẹ wà á àyè ti wà ẹ wá kagọsọ wọ́n ní kí n wá kagọsọ hmm. wọ́n bá ní kí n sì sọ́ra fújọ amadíyà dáadáa o alápàrútù ni wọ́n o eléte ni wọ́n o òkè nígbà tí wọ́n wàá sọ àparùtù amadíyà wọ́n wàá sọ báyìí pé once upon a time some years ago táwọn ń gbé ní ọ̀nà ògbèrè onílántà ọ̀nà oríta mẹ́rin àwọn wa ń bọ̀ wá sí ilé ẹ̀kọ́ dáwà láti wá kí ìrun júmọ́à àwọn ti wá pẹ́ àwọn ti wá pẹ́ àwọn ò tiẹ̀ wo àkọlé tí wọ́n kọ sára mọ́sálásí wọn àwọn sáré pé wọ́n pe ìrun júmọ́à àwọn bá wọ ọbẹ̀ làwọn bá kírun júmọ́à báwọn ṣe kírun júmọ́à tán ni ẹni tó kírun fáwọn lọ́ba dìde nàró lọ́ba sọ pé ẹ̀yin ènìyàn ẹ kú oríire àwọn ṣe máa ń pe àwọn ní kèfèrí ọ̀kan pàtàkì nínú wọn lájọ kírun jímọ̀ lónìí ìbágá sí pé kèfèrí làwọn ni onítọ̀hún ò ní bá wọn kírun láàrin gbogbo àwọn jẹ̀mọ́ àwọn náà ti sọ bẹ́ẹ̀ wọ́n nígbà yẹn làwọn àwọn mọ̀ pé àṣẹ mọ́sáàsì amadíyà ni àwọn ti yà kírun lójú ẹsẹ̀ àwọn dìde àwọn sì fún lésì padà wá èmi ò mọ̀ pé mọ́sáàsì amadíyà rèé nítorí náà ẹ tí ì kó òǹkó kèfèrí yín irun tí mo sì kí lẹ́yìn yín èmi gbà pé kì í ṣe irun ìrìn jimá kí lónìí nìyẹn màá wá kírun lúrì tí bá ti jáde kó nu mọ́ṣáláṣí yín ẹ̀yin ẹ wò tí ó bá ga sí pé alhaji akuru alhaji abdulrasaq akuru afilọhulọ tí ó bá ga sí pé wọ́n láyà láàrin gbogbo wọn irú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó lójú ẹni tó lè sọrú ẹ̀ ó lójú ẹni tí ó lè sọrú ẹ̀ irú ète yẹn làmàdíyà fẹ́ dá fún mi so that tí n bá wà níjókòó láàrin audience wọ́n wá sẹ́ẹ̀tì kámẹ́rà wọn sí mi yóò máa gbé lọ yóò máa gbé bọ̀ wọ́n á gbé lọ fún gbogbo ọmọ ọ̀jọ́ wọn pé ẹ wò ó àbúrò yìí má rèé o tó ní kèfèrí làwọn ó ti gba tàwọn báyìí òun ló jókòó wọ́ọ́rọ́wọ́ yìí tí ń tẹ́sí gbọ́ọ̀rọ̀ lẹ́nu àwọn skọ́láàsì àwọn èmi fi wá sọ fún wọn pé lẹ́tà àgọ̀ ni wọ́n kọ sí mi yorùbá sì bọ̀ wọ́n sọ pé ìbùkún ni fún ẹni tí ó fi ọ̀bọ lọ ni ègbé ni fún ẹni tó gbà á ìyẹn ni pé tẹ̀yìn bá tẹ̀ ń dunnú pé ẹ kọ lẹ́tà sí mi tó sì jẹ́ lẹ́tà àgọ̀ aburú ńlá ni ó jẹ́ fèmí láti wá sí ìjókòó yín ìjókòó ti yín ni àdìsẹ́dẹ̀mí ṣe ń ṣèjókòó lọ́wọ́ ní ìsinsẹ́ ó lẹ́ni sínú ń bí lórí tí mò ń sọ yìí ó lẹ́ni sínú ń run lórí tí mò ń sọ yìí kọ́ wá wá síbí kó ló ń fẹ́ sọ̀rọ̀ tó wù mí ni màá fún máikrófóònù tó sì ń sọ ọlọ́gbọ́n lé ní dákẹ́ ẹnu ẹ bá mú máikrófóònù mi tí wọ́n náà bá ní tó fẹ́ sọ. So, lọ gbégbá wá àti tiẹ̀ náà kalẹ̀ kí gbogbo ayé máa gbọ́ ọ. ẹ rí i pé lórí rédíò lórí rédíò program tó ní ẹ máa béèrè béèrè o tí ó ń béèrè tó bá fẹ́ tú àṣírí ẹni tí ń ṣètò lọ́wọ́ yọ kàn sọ pé ẹ jọ sà ẹ̀yin náà ní program ti orí program ti wà lẹ́wà yìí ẹ láǹfààní àti ni ilé bá sì ti béèrè béèrè a ẹ̀ ní ohun tá a bá ti sọ fún yín ó tẹ́ yín lọ́rùn o kò tẹ́ yín lọ́rùn o ẹ máa bá yí. ètè tá màdíyà fẹ́ dá fún mi nìyẹn ṣùgbọ́n ọlọ́run gbọ́n jù wọ́n lọ ọlọ́run sì ti kọ́ mi lẹ́kọ̀ọ́ ó ti jẹ́ kí n gbọ́n kò jẹ́ kí n jẹ́ pé aburú kò jẹ́ kí n jẹ́ pé agọ̀ nítorí náà ìwọ arákùnrin ní àpáta àpáta circuit tó sọ pé ìjọ yín pè mí mi ò dáhùn ìpè agọ̀lẹ́ pè mí o èmi ò sì lè gọra mi tẹ́yìn bá gọra yín ìpè agọ̀lẹ́ pè mí ok lẹ́tà invitation sí ìjókòó yín láti wá tẹ́tí gbọ́ irú amadíyà lẹ pè mí sí eléyìí tí èmi sì sọ pé kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi torí náà tẹ́ ẹ bá ti ṣetán fún dáálọ́ọ̀gì ẹ jẹ́ kí n gbọ́ ṣé ẹ mọ̀ pé mo tútù kọ lẹ́tà míì lé lẹ́tà tẹ́ ẹ kọ so tẹ́ ẹ bá ti wá ṣetán fún dáálọ́ọ̀gì ẹ ṣe kí ni ẹ jẹ́ kí n gbọ́ ìyẹn jẹ́ ení nínú tí mo gbọ́ lónìí nǹkan mẹ́ta mo gbọ́ lónìí o ọ̀kan nù ìkejì tẹ́sí mọ̀ pé irú amadíyà pọ̀ irú àwọn pọ̀ ọlọ́run jẹ́ kínní yìí ó play kínní yìí ó ọ mọ̀ ṣe o. fọ́mátì kínní yìí ó fọ́mátì lè lò play rẹ̀ o lè bá ń convert ẹ̀ mẹ́yìn. díà ni ẹ̀yin gbọ́dọ̀ bí wọ́n ti ṣe. ó wá sọ fún mi pé nígbà tí ìsàdà bíi láíláí wọn ṣe pé fọ́ńdà lásán ni. Ah. orí ká tó kò lọ́wọ́ ní ọ́sù. so wọ́n á gbọ́ bí jẹ́ sọ wípé tí àwọn bá ti di ìgbàgbọ́ wọn bá rọ̀. Ah. bá a náà ti jù wọ́n á ju pẹ́sẹ̀ yẹn ti béèrè pé báwo ni tẹ́ bá dákọ̀ fún sọ nǹkan tí ń wí fún yín ó yẹ káwọn tó wà lórí Facebook ọmọ gbọ́ báyìí. ẹ jẹ́ kó ń ṣe òfin náà rẹ̀ sọ́kì ń gbọ́ ọ ok ọ̀ya wọ́n ní àwọn fẹ́kọ̀ọ́ fẹ́ lọ́wọ́ ara ẹ̀ sọ káwọn gbọ́ pé ṣé lóòótọ́ làwọn máa ń tí àbáwọn ìkí ń ṣe Ibrahim tí wọ́n bá dákọ̀ Gulama Ahmad lọ́dọ̀ yìí tí wọ́n máa ń ṣe àdéṣà láti wà sálà àbí wọn kí n ṣe ẹ kí n ṣe wàláyà. arákùnrin ẹ wò ní tó sọ ni pé wọ́n pe bọ́dà kan ní Abíọ́lá Asena mo mọ̀ ọ́n rí mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ òun ló pè mí gbogbo tí mi ò lè play lónìí pẹ̀lú ògo ọlọ́run ń play ẹ̀ lọ́la. ó wá lé òun rí amadi kan nítòsí ọ̀dọ̀ òun amadi yẹn wá ń sọ pé wàláhì tàláì táwọn bá dákọ mirza gulam ahmadu àwọn kì í ṣe àlẹ́ sàlámù fún nínú ìjọ amadiya ntọ́wínú mo wá ní ṣó náà ń bẹ́ńtò sí ọ̀dọ̀ rẹ bí ó fẹnu ara ẹ̀ sọ kí n gbọ́ báyìí òun náà wá fẹnu ara ẹ̀ sọ pé ó tún wá ń ṣe wà láàyè wípé táwọn bá dákọ Mirza Gulam Ahmadu o àwọn kì í ṣe àlẹ́ ìsàlámù fún un ó nítorí pé Mirza Gulam Ahmadu o ó kàn jẹ́ olùdásílẹ̀ ìjọ Ahmadiyya ni ẹ wo irọ́ míì tí ọmọ ìjọ Ahmadiyya pa ṣe ti gbọ́ ní tó ń sọ ní mo sọ yẹn o ẹ wá jẹ́ agbọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ agbọ́ ọ̀rọ̀ èmi eléyìí ni ok gbogbo lọ́la mí ń pé gbogbo ẹ̀ bọ́ sí after three o'clock ó ti pàjáwìrì sọ yìí ẹ̀yin tẹ ẹ lọ síjókòó wọn tí ọ̀tá kò ń tọ́ sọ ṣebí níjókòó wọn ṣebí tí wọ́n sọ ni wípé èyí ti ṣe táwọn òfin nílé mọ̀ sí alẹ́ ìsàlámù fún Mirza Gulam Ahmadu. sọ wá síbẹ̀ yẹn ni ọ̀nà wá síbẹ̀ o. now ọmọ ọjọ́ amadíyà wọ́n tún ti ń parọ́ mi báyìí o wọ́n láwọn kì í ṣe àlẹ́ ìsàlámù fún Mirza Ghulam Ahmadu o. tẹ́ ì bá ṣe tí mo sì kọ lẹ́tà sáwọn àáfàá yín wípé ẹ má ṣe àlẹ́ ìsàlámù fún Mirza Ghulam tàbí tẹ́ ẹ bá ṣe àwa náà mọ̀ ṣe ń tọ́ bá tọ́ sí lọ́dọ̀ tiwa náà èé ṣe tẹ́ ẹ ti wá sọ pé nítorí kọ́ndíṣàn yẹn lẹ́ẹ̀ fi faramọ́ dìbẹ́tì. ṣé ẹ ti ń rí i pé ìjà màdíyà ń parọ́ ọ̀rọ̀ míì tí mo tún gbọ́ òun náà kíní yìí ò ní plé rẹ o bàbá ẹni pé òun láàdù díẹ̀ ẹ jẹ́ ń wò mí báyìí náà. òun náà láàdù mọ̀ ṣeun ok ìyànjú ẹ̀ lọ́la ẹ má wọ̀rí kò sí lórí system ọ wà lórí system ọ wà lórí system now obìnrin kan ni o wọ́n sẹ́ndì ọ́díò irọ́ amadíyà sí ní bá ń tu bí ejò ọ̀kan nú ọ̀rọ̀ tó sọ ọ sọ wípé. tí ìjọ amadíyà bá jẹ́ ìjọ irọ́ ni ọmọ ọdún mélòó gan ni àbúrò yìí máa àbúrò ẹ mọ̀ ò pé ọmọ seventy years now ìjọ amadíyà jù lọ lọ́jọ́ orí ìjọ amadíyà ti lé ní hundred years sí i ó ní tọ́ba ga sí wípé tọ́ba ga sí wípé ìjọ amadíyà bá jẹ́ irọ́ ni àá. Ah, ah. látọgọ́rùn ọdún ó yẹ kó ti túká dípò kó túká ó ń gbòòrò sí ni ọ̀rọ̀ tóbìnrin yẹn sọnù. bákan náà bàbá aláyé sẹ́fìtì ti ń bẹ ní tòsí ìdí òbí nínú ọ̀rọ̀ tiwọn náà àwọn náà sọ pé ṣebí yorùbá sọ wípé irọ́ bí rọ́bà lọ lóyún ogún ọdún bí rọ́bà lọ ní ogún ọdún ọjọ́ kan báyìí ni òdodo máa bá a àà ó ní sàmádìyà bá wa ń parọ́ ni ogún ọdún ti lọ bọ́ sẹ́yìn ẹ wo làákàyè wọn. bákan náà làwọn àfáà wọn máa sọ wípé tọ́ba ká sí péjọ amadíyà ìbá ń parọ́ ni àwọn ṣe mẹ̀ńtẹ́ẹ̀nì kìláfà kálífẹ̀tì àwọn látàyè Mirza Gulam Ahmad títí di àsìkò yìí. Ah! ọlọ́run ọba o mọ̀jogún làákàyè gidi fún wa o àtàgbà wọn àtẹ̀wé wọn wọ́n sì ń sọ̀rọ̀ àfi bí ẹni pé bí wọ́n ṣe jálá ìmọ̀kan náà ni wọ́n tún ṣàfẹ́kù làákàyè gidi ẹ máa gbé sí i alákọ̀ọ́kọ́ náà pé ìjọ amadíyà ó ti wọ hundred years láti máa fìyẹn ṣe campaign odolẹ́gbà ǹjẹ́ ẹ mọ iye ọdún tí ìbọ̀rìṣà ti dà láyé ìbọ̀rìṣà ǹjẹ́ ẹ mọ ọdún tó ti dà láyé láti ìgbà tí ọlọ́run ti gbé ànábì núhù dìde ni ẹ̀sìn ìbọ̀rìṣà ti bẹ̀rẹ̀ láyé pẹ̀lú àwọn òòṣà márùn-ún tí kùránì dárúkọ wọn nínú súlọ́tù nù láti ìgbà náà òòṣà ò mọ ní márùn-ún mọ́ ti wá di ọ̀ǹkántébù káàkiri àgbáńlá ayé òòṣà wọ́n wá ń mọ́dánáìsì ẹ̀ wọ́n ń gbé lárugẹ ìjọba ayé ń wá di òyìnbó sì torí òrìṣà yóò wá sí nàìjíríà yóò wá sí ọ̀ṣun òṣogbo láti wá bọ òrìṣà wọ́n ń bọ ní nàìjíríà wọ́n ń bọ ní àbúrọ́dù wọ́n ń bọ ògún ní nàìjíríà wọ́n bọ ní àbúrọ́dù pàápàá ní brazil ìbéèrè ni pé ṣé òótọ́ ló ṣà tó ṣàfiwá di tí wá ń bẹ látọdún gbọ́nran tó ti lé ní two thousand years tí òòṣà ti ń bẹ kó lóòṣà wa máa sọ wípé tó bá dá sí pé irọ́ lóòṣà ni ó yẹ kí ó gbogbo òòṣà ṣe kí ni ó yẹ kó ti kú tán ó yẹ kó ti parẹ́ ẹ wo làákàyè yín amadíyà ẹ fìyẹn sí àkọ́kọ́ ìkejì yehudiya òun bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì musa lọ tán làwọn èèyàn dá irọ́ yehudi sílẹ̀ dòní olónìí nílẹ̀ israẹli yehudi ó sì ń bẹ dòní ó dàgbà ju amadiya lọ irọ́ sì ni yehudiya ó dèjì nasrọ̀níyà nígbà tí ànábì isa lọ tán làwọn kan dá ẹ̀sìn nasrọ̀níyà sílẹ̀. Si irọ́ nísìn jẹ́ nàṣùrọ̀ níyà dòní olónìí tẹ́sìn nàṣùrọ̀ níyà tí ọmọ gbòòrò sí. Ah, kẹ́nìkan wá sọ wípé tó bá ga sí pé irọ́ làmàdíyà bá gbé lọ́wọ́ wọ́n ti lé ní twenty years tẹ̀bí yorùbá sọ pé ogún ọdún tí rọ́bà ti ń lọ ọjọ́ kan ní òdodo ó so amadiya ti one hundred years ó sì ń gbèrú sí i nípa bẹ́ẹ̀ àmàdíyà kì í ṣe rọ́ ṣé n tẹ́ lọ́mú pàdé ọlọ́nu kò mọ sórí nàṣùrọ̀ níyà o ẹ̀sìn ṣíà ọ̀ṣáájú yín o ẹ̀sìn ṣíà torí ẹ̀sìn ṣíà bẹ̀rẹ̀ láti àsìkò Ali rọ́díyàlọ́hù àníò láti àsìkò Ali lẹ̀sìn ṣíà ti bẹ̀rẹ̀ lónìí ìjọba Amẹ́ríkà gan mọ̀ pé ṣíà ń bẹ níbi tí wọ́n tawé tagbòdè àwọn ni wọ́n ni Iran Shia ló ní Iran àwọn ni wọ́n tún lágbára tí wọ́n tún rọ́wọ́ mú ní ilẹ̀ uh, Iraq ní Iraq wọ́n tún kọ̀ ń bẹ̀ wọ́n sì ń gbèrú sí ni bẹ́ẹ̀ ní Lebanon ní Syria wọ́n pọ̀ ń bẹ̀ dáadáa ṣé òótọ́ sì lẹ̀sìn ṣíà ṣíà tó sọ Álì di ọlọ́run ṣíà tó sọ Álì di ọlọ́run ṣíà tó sọ àwọn ìmọ̀ọ́mù wọn di àwọn ànẹ́bí ọlọ́run táwọn náà ń ṣe àlẹ́ ìsàlám fún ànẹ́bí wọn kọ̀ọ̀kan ṣe rí pé ẹ̀yin abadíyà. sáà sọ pé agọ̀ní ń dààmú yín ni àbí àìmọ̀kan tó fi já sí wípé nítorí pé ẹ pé ọgọ́rùn-ún ọdún tí ò fi sí ìtúká ló fi wá di ẹ̀rí tẹ́ ẹ wá fẹ́ máa tọ́ka sí kódà ẹ̀ tún di ẹgbẹ̀rún ọdún yóò kú òní ọgọ́rùn-ún ọdún ìyẹn ò sọ di òdodo. tó o ti gbọ́ ìyá tó o ní amadíyà ti amadíyà ju àbúrò yìí mọ́ lọ lọ́jọ́ orí ẹ̀yìn lọ́pàá amadíyà ju àbúrò yìí mọ́ lọ mi ò bá yín jiyàn yẹn pé mo bá amadíyà láyé ni ṣùgbọ́n mo bá ìbọ̀rìṣà láyé náà ni mo bá nàṣùrọ̀ níyà láyé ni mo bá yẹ̀hùdíyà láyé ni mo bá ṣíyà láyé ni gbogbo wọn ò sì yé máa bẹ níbi tí wọ́n ti ń bẹ